Ojúmọ́ ayọ̀ ló mọ́ mi lónìí o. Ojúmọ́ ayọ̀ ló mọ́ mi lónìí o. Bí mo ti ń jí l'òwúrọ̀ yìí, mo ké p'Olúwa. Bí mo ti ń jí l'òwúrọ̀ yìí, mo kó Jésù lọ́nà. Ojúmọ́ ayọ̀ ló mọ́ mi lónìí. Ojúmọ́ ayọ̀ lọmọ mi lónìí o. Ojúmọ́ ayọ̀ lọmọ mi lónìí o. Bí mo ṣe ń jí lówùúrọ̀ yìí, mo ké p'Olúwa. Bí mo ṣe ń jí lówùúrọ̀ yìí, mo kó Jésù lọ́nà. Ojúmọ́ ayọ̀ lọmọ mi lónìí o ojúmọ́ tó mọ́ lónìí lórúkọ Jésù ojúmọ́ ire ni ojúmọ́ ayọ̀ ni lórúkọ Jésù Kristi ojúmọ́ tó mọ́ òní yóò san ọ́ fún rere ọ̀sẹ̀ yìí yóò san ọ́ fún rere ọ̀sẹ̀ yìí yóò san ọ́ sí re yóò san ọ́ sí ìbùkún nínú ìrìn àjò yìí tí í ṣe ti oṣù titun yìí monde àkọ́kọ́ lórúkọ Jésù Olùgbàlà ìrìn àjò oṣù keje yìí yóò pé ọ oṣù keje ó túmọ̀ sí pípé perfection Ọlọ́run àṣepé yóò bẹ̀ ọ́ wò nínú ilé rẹ yóò sì sí àṣepé lórí iṣẹ́ rẹ yóò sì sí àṣepé nínú ìgbéyàwó rẹ yóò sì sí àṣepé láyé ọkọ láyé ọmọ láyé aya rẹ yóò sì sí àṣepé oṣù keje yìí ò rámáyé ò sọnù ibi ò ní bá ọ nínú oṣù keje yìí lórúkọ Jésù olùgbàlà ni mo wí ire gbogbo yóò tọ̀ ẹ́ wá ò ṣòdejá ò ní ẹni tó ní ayé àti ọ̀run yóò ṣọgbà yí ọ ibi ò ní bá ọ ò ní kábàámọ̀ ìjáde àti ìwọlé rẹ kò ní má bàámọ̀ lọ́wọ́ gbogbo tó ṣe lóṣù yìí kò ní mú àbámọ̀ dání ìrìn àjò oṣù yìí yóò pé ọ wà á rí ìrànlọ́wọ́ ńlá láti borí ìṣòro gbogbo ìrànlọ́wọ́ ńlá tí ó mú kọ́rọ̀ rẹ ó láti ọ̀dọ̀ olódùmarè wàá rí ìrànlọ́wọ́ ọlọ́run ìrànlọ́wọ́ àtòkè wá lórí iṣẹ́ rẹ lọ́nà rẹ gbogbo yóò dìde sí ọ ẹni tó ní ayé àti ọ̀run yóò ràn ọ́ lọ́wọ́ láti rin ìrìn àjò oṣù yìí já ní ayọ̀ àti àlàáfíà tí ẹ̀rí ìyanu yóò sì kún ẹnu rẹ lórúkọ Jésù wàá rí ibi ò ní bá ọ ò ní farapa. ò ní jẹ koro ẹsẹ̀ abánisọ̀fọ̀ kò ní wọlé tọ̀ ọ́ gbogbo ọ̀sẹ̀ gbogbo ọjọ́ gbogbo wákàtí ti bẹ nínú ìrìn àjò oṣù yìí lórúkọ Jésù ò ní ẹkún nínú ò ní nínú ọ wàá rí tajé ṣe ọkàn rẹ á rẹ á ògo ni fún orúkọ olúwa lórúkọ jésù kristi tá a bá ríbi kíbi tá a ṣètò ogun sí àwọn àṣeparí iṣẹ́ ogun níwájú rẹ nínú ìrìn àjò ṣòye iná ọlọ́run run dànù iná run dànù iná run dànù lọ́sẹ̀ yìí lóṣù yìí wàá jáde láyọ̀ wàá wọlé ní ìṣẹ́gun jáde rẹ ìwọlé rẹ bùkún ni yóò já sí ọ̀rọ̀ rẹ yóò sì dayọ̀ ògo ni fún orúkọ olúwa nínú ìwé wòlíì àìsáyà àìsáyà twenty six verse three ọ̀rọ̀ rẹ̀ wípé òun ó pa wá mọ́ ní àlàáfíà pípé ọkàn àwọn tó sinmi lé lórúkọ jésù àlàáfíà ni fún olóṣù àlàáfíà ni fún ilé rẹ àlàáfíà ni fún iṣẹ́ rẹ àlàáfíà ni fún ọlọ́nà gbogbo ò ní fara pa àdáwọ́lé rẹ yóò yọrí sí rere ọ̀rọ̀ rẹ yóò sì dayọ̀ olóore tó nílò ìyanu tó nílò lórúkọ Jésù ọ̀run yọ̀ǹda ẹ̀ fún wa ní ẹ̀rí rere ó ti rí bẹ́ẹ̀ Jésù Olúwa wa àmín bí o ti ń gbọ́ àdúrà yìí lórúkọ jésù iṣẹ́ agbára kó máa ṣe láyé rẹ̀ iṣẹ́ ìyanu kó máa ṣe láyé rẹ̀ bẹ́ẹ̀ ni kó máa fi ránṣẹ́ sí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ lọ́dọ̀. ìwọ lè túnlẹ̀ ayé wa ṣe o à ń retí rẹ o bàbá àfẹ́rojú rẹ ìgbà tí Jésù bá dé láyé yìí tó lè tọrọ ìgbà tí Jésù bá dé láyé yìí tó lè dára ìkiri lójoojúmọ́ níṣẹ́ lòfin gorí òfin síbẹ̀síbẹ̀ ara mi gbogbo ayé òfin bẹ́ẹ̀ tòrò ó lọ́gùn bẹ́ẹ̀ lọ́. òṣèlú tún wà bẹ́ o ìpè lára yẹ ń fẹ́ òṣèlú tó kọjá lọ ẹjọ́ láyé ń rọ ológun ló tún dé ibẹ̀ o ìpè lára yẹ ń kẹ́ òtítọ́ onílé mọ́ irọ́ lára yẹ ń fẹ́ òdodo orí bí ìgbà o ẹ̀ṣẹ̀ ti borí ayé àfi tí Jésù bá dé láyé yìí tó lè tọrọ àfi tí Jésù bá dé láyé yìí tó lè dára.